ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار lẹ́yìn ìgbà tá a bá kò ní miqat اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. ما شاء الله ما شاء الله ما شاء الله. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ìpè à ń lọ sí maka tá a bá ti dé maka a wá kọrí sí kaaba láti lọ ṣe tawaf òun la mọ̀ sí tawaf kudum ìpè welcome tawaf òun náà ni ìrọ́kìríkà kaaba lẹ́ẹ̀méje tí yóò sì máa bẹ̀rẹ̀ yóò sì máa parí sí Hajar al-Aswad. Tá a bá ti bẹ̀rẹ̀ tá a parí síbẹ̀, ẹyọ kan la ṣe yẹn. Á wa pààrà ẹ̀ bẹ́ẹ̀ fún ẹ̀ẹ̀méje. Tawaf kò sí ti ń túmọ̀ ju pé ká máa rọ kiri ká lọ. Tá a bá ti wá rọ kiri ẹyọ kan, ń la mọ̀ sí Ashaut. Abdullahi ibn Abbas radiyallahu anhu ọlọ́mbà wa yọ́nú sí gba ìgbà wa látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá náà Muhammad sallallahu alayhi wa sallam wípé ọgọ́fà àánú (120) ni ó máa sọ̀kalẹ̀ lójoojúmọ́ sílé Ọlọ́run abẹ̀wò Káàbà, ọgọ́ta nínú ẹ̀ (60) yóò máa bẹ fún gbogbo ẹni tí bá ń ṣe Tawaf, ogójì forty yóò máa bẹ fún gbogbo ẹni tí bá ń kírun níbẹ̀, ogún twenty láàánú Ọlọ́run yóò máa bẹ fún gbogbo ẹni tí bá ń wo Káàbà lọ́ọ̀ọ́kán báyìí, ní rími- n-rí-ọ ní físíkálì tí ń bẹ níbẹ̀, ó wá ń jẹ́ ọgọ́fà one twenty Abdullahi ibn Umar bákan náà tún gba ìgbà wá kan pé òun gbọ́ tí òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tó bá rọ kiriká Kàábà tó ṣe tọ̀wáàfù yìí lẹ́ẹ̀meje tó tún wá yan rákà méjì yóò gbẹ̀san ẹni tó tú odidi ẹrú kan lẹ̀ ó tú kun ẹrú kúrò lọ́rùn ẹ̀ ó yọ ọ̀yàn kúrò nú àhámọ́ èèyàn ò kan ààyè yẹn kó wọbẹ̀ kó jáde àfi kí ọlọ́run kọ dáadáa mẹ́wàá lẹ̀ fún yóò sì pa aburú mẹ́wàá ẹ̀ṣẹ̀ mẹ́wàá yóò sì parẹ́ fúnra ẹni bẹ́ẹ̀ ọlọ́run wa gbé e lékè yóò gbé e ga ní àwọn ìpele ìpele mẹ́wàá abdullahi ibn abbas tún gbẹ̀gbà wá wípé gbogbo ẹni tó bá ṣe tọ̀wáf ní àádọ́ta ìgbà yẹn fifty ní ráùndù yẹn irú ẹni bẹ́ẹ̀ yóò bọ́ kúrò níbi gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ yóò wá dà gẹ́gẹ́ bí ìjọ tá a bí sáyé tí ń bẹ lọ́mọ òpóǹlò tí ò lẹ́ṣẹ̀ kankan lọ́rùn. nínú ẹgbàá wa méjì tó fẹsẹ̀ múlẹ̀ fi yé wa pé òjíṣẹ́ ńlá nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ṣe ìrìn àjò lọ sí sámà àti ìrìn òru al-Isra wal-Mi'raj nígbà tí òjíṣẹ́ ńlá nàbùwà Muhammad dé sámà keje òjíṣẹ́ ńlá fi yé wa pé wọ́n gbé òun lọ sí al-Baytul ibẹ̀ yẹn ló ṣe wípé seventy thousand màláìka ọlọ́run ni wọ́n máa ṣàbẹ̀wò bẹ̀ tí wọ́n sì ní padà wá tún ṣàbẹ̀wò mọ́ tán bá ti lọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn míì ò tún lọ àwọn màláìka yìí wọ́n máa sin ọlọ́run ní Baitul Mamuru yìí wọ́n á sì máa ṣe tọ̀wáàfù tiwọn níbẹ̀ gẹ́gẹ́ bí àwa tá à ń bẹ láyé tá à ń bẹ nsàlẹ̀ bá a ti ń ṣe tọ̀wáàfù tiwa náà tá à ń rọ kiri ka Kàábà tí wọ́n mọ̀ dé Al-Baitul ó sì wà ní sámà keje gbogbo sámà kọ̀ọ̀kan òkè kọ̀ọ̀kan náà ló ní ibi tí wọ́n ti ń yin Ọlọ́run tí wọ́n ti ń jọ́sìn fún Ọlọ́run bẹ́ẹ̀ tí sì ń jẹ́ ìdojúkọ àdúà ìrun fún gbogbo àwọn tí wọ́n wà níbi sámà kọ̀ọ̀kan ilé Ọlọ́run ọba tí ń bẹ ní ìsàlẹ̀ òun la mọ̀ sí Baitul Izzah wallahu ta'ala a'lam Kaaba tá a wá ń rọ kiri ká yìí ń jẹ́ ààyè ìbẹ Ọlọ́run ààyè ìjọsìn fọlọ́run ní twenty four hours ní gbogbo ọdún gbogbo oṣù gbogbo ọjọ́ la máa rọ kirikẹ́ ẹ̀ kò dẹ̀ ní dúró láéláé àfi bí ìṣẹ́jú díẹ̀ tá bá la fẹ́ kírun wákàtí márààrún a tún kírun báyìí a tún kọ̀ntínú tàwáàfù padà ni kàábà yìí lọ́lọ́run ọba àlékí ọlá ń sọ fún wa nínú alukur'an bisimilahi rahman rahim nínú suratul ma'ida aya 97 ja'ala allahu alkaabata albayta alharam qiyaman linnaasi والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم طواف márùn náà ló wà tá a bá ti gbé ìhìrámù tán a wá ṣe sáàyù ìyẹn ni sáàyù umra sọfà àti marwa ìkejì ó ní tawafu nafl eléyìí àsìkò ìgbà tó bá ti wùyàn lèèyàn lè ṣe tawafu yìí ní gbogbo àsìkò tó bá wùyàn lèèyàn lè ṣe é Ìhun ni a mọ̀ sí voluntary Tawaf. Anytime nìyẹn lè ṣe téèyàn bá ti lágbára ẹ̀. Ìkẹta ńbẹ̀ òhun ni Tawaful Qudum. Ìyẹn ni arrival Tawaf wí pé a sọ̀kalẹ̀, a wọlé sí Mẹ́kà, a wọlé sí Kàábà. Eléyìí ni tawaf tí a máa ń kọ́kọ́ ń ṣe tá ti dé Masjidul Haram ní Mẹ́kà. Gbogbo ẹni tí bá ń bọ̀ láti gbogbo mìqát, màwákìtù kọ̀ọ̀kan tá a ti kà tó jẹ́ márùn-ún tá a bá fẹ́ ṣe tawaful kudum a gbé ihram tawafu yìí sunna ni à ń pè ní tawaful kudum nítorí pé a bá ti ń dé Mẹ́kà gbàrà òun là ń ṣe bákan náà a tún lè pè ní tawafu tẹ̀híyà ìyẹn ni tawafu kíkí tá a bá ṣe ń wọ Mẹ́kà ká sì tó dé àràfá ní ọjọ́ kẹsàn-án zulhijjah ó kéré jù àwọn tí wọ́n bá ń ṣe umra wọn à ní ṣe tàwáàfù yìí àmọ́ wọ́n á ṣe tàwáàfù umra instead ìkẹrin ń bẹ òun náà ni tàwáàfù ziyara ìyẹn pa fẹ́ visit ìyẹn òun la túmọ̀ sí tàwáàfù ìfàdà ìyẹn gbogbo alálàájì ni ó ṣe ní on the tenth of dhulhijjah nígbà tá a bá ti kú ní ihram tá a bá ti gbé ihram kalẹ̀ Tawa ti change sí aṣọ wa kó tó dípà padà sí mùnà láti lọ sí jamarat náà òun náà la mọ̀ sí tawafu ziyara bẹ́ẹ̀ bá ṣe sọ lẹ́ẹ̀kan èèyàn máa ń ṣe téèyàn bá ń lọ sí kaaba nígbà tá a bá ti kó ní mùnà kódà wọn máa pè é ní tawafu lehaj nígbà míì. ìkarùn-ún ń tí ó gbẹ̀yìn ẹ̀ òun náà ni tawaful wada ìyẹn ni pé ìdágbére àwọn alálàájì ó máa ṣe tawaful wada yìí nígbà tí ó tó dípa kúrò ní maka nígbà tí èèyàn bá ti parí iṣẹ́ hajj tán òun náà ni ó gbẹ̀yìn àwọn orígun tí ń bẹ fún hajj ṣíṣe tó ṣe wípé mọ́kà ni a ti ṣe ní kaaba kó tó di pé a tún lọ sí ibùdójúkọ wa à ń lọ sílé wa ọ̀ranyàn ni wájìbù ni láti ṣe tawaful wada yìí gẹ́gẹ́ bí àwọn hanafi àti hanbali wọ́n ṣe sọ fún wa gbogbo ẹni tí ò bá rí tawaful wada yìí ṣe yóò gbìyànjú àti san fídíà bákan náà àwọn àáfàá ìmáàmù máàlìkì àwọn rí i pé sunna ni tó sì ṣe pé béèyàn ò bá ṣe náà kò tí ì bad kò nídìí kó dá nǹkan kan padà àbí kó san ìtanràn fún un àmọ́ ó dáa púpọ̀ láti ṣe. ọba حسنة في الدنيا حسنة في الآخرة حسنة حسنة وقنا عذاب النار لو في داغبره لي مجا في داغبره فايا ربنا آتنا في الدنيا في الدنيا حسنة وفي الآخرة حسنة حسنة وقنا وقنا عذاب النار عذاب النار آمين ó sì dáa ó necessary láti wà nínú àlùwàlá, kéèyàn ó ṣe àlùwàlá, àlùwúdù láti èèyàn sì gbọdọ̀ mọ́ra kúrò ní gbogbo ohun tí ń jẹ́ ìran ẹ̀gbin, ìdọ̀tí kékeré àti ńlá. Á sì wò ó pé aṣọ tá a fẹ́ fi gbé ìhárà míì, aṣọ tó mọ́ ni, kò gbọdọ̀ jẹ́ aṣọ tó ti dọ̀tí. Àmọ́ tó bá jẹ́ pé padà rí ìdọ̀tí lára ẹ̀ nígbà tó ń ṣe tàwáàfù, kò sí ìjìyà kankan fún Bí àlùwàlá yẹn bá bàjẹ́ nígbà tá à ṣe tàwáàfù, á tún tún àlùwàlá yẹn ṣe, á wá tún kọ̀ntínù ní ibi tá a ti dúró. So obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù kò ní í ṣe tawaf. A fi wheelchair fi ti àwọn tó bá jẹ́ àwọn àgbàlagbà gẹ́gẹ́ bá ti ń wo inú àwòrán yìí. Bàbá wa Yayi k'Ọlọ́run bá wa fọ̀run kẹ́ wọn nígbà tí wọ́n ṣe tawaf wọn. Bẹ́ẹ̀ tí ń wò wọ́n yìí, wọ́n ti wà ní ọmọ ọgọ́rùn-ún ọdún hundred years lọ́ fi wá fi àga yìí fi jókòó, lọ́ fi fi wheelchair yìí fi tì wọ́n. Àwọn tá a bá ní àwọn àgbàlagbà arúgbó tá a rán lọ hajj, a tún sanwó fún àwọn tí yóò bá wa fi tì wọ́n àbí tó bá sì jáwa náà la bá wọn lọ a ra mú wheelchair yìí a mọ̀ fi wọ́n ṣe tawaf bó la ṣe ń ṣe tawaf yìí bá bá ti dé masjidul haram yìí a wá gbìyànjú ká wà nú àlùwàlá bá ti sọ ṣáájú a wá dúró sí ààyè mọ́tọ́f ìtumọ̀ mọ́tọ́f òun ni ààyè tí tawaf ti máa take place ibi tá a ti ń bẹ̀rẹ̀ sí ṣe tawaf ibẹ̀ ni mọ́tọ́f a wá proceed a kọjú a súnmọ́ Bitika Àbáwá, níbi Hajar al-Aswad yẹn, ibi tó wà. Ibẹ̀ yẹn, a rí green light kan bẹ̀, àwọ̀ ewe tó jẹ́ opposite Kaaba lọ́ọ̀kan báyìí. Ìyẹn túmọ̀ pé ibẹ̀ ni Tawaf yóò ti bẹ̀rẹ̀. Ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ Tawaf yẹn, a máa bi ti àwọ̀ ewe yẹn wà, ìyẹn green colour yẹn. Ibẹ̀ ni starting point tá a mọ̀ sí Shout, òun làkọ́kọ́ tá a máa fi ka lọ bẹ́ẹ̀. Tá ba bá tún ti dé bẹ́ẹ̀, á tún ṣèkejì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá fi parí méjèèje tá fẹ́ ṣe. Nípa àníyàn, àníyàn í ṣe dandan láti máa wí jáde lẹ́nu. Tá bá ti dàníyàn pé mo fẹ́ wá ṣe tọ̀wáàfù irú ìran tọ̀wáàfù tó bá fẹ́ ṣe sẹ́mìí ara wa. Àmọ́ ẹni tó bá fẹ́ tún mọ lárúbáwá rẹ̀ òun ni pé Allāhumma innī urīdu ṭawāfa baytikal harām fayassirhu lī wa taqabbalhu minnī. Ọlọ́run mo gbìyànjú mo sì dá láníyàn láti ṣe tọ̀wáàfù láti rọ́ kiri ká ilé rẹ ọlọ́run ọba àbẹ̀wò ṣe nírọ̀rùn fún mi kó sì gbà lọ́wọ́ mi tá ti dé hajar aswad yìí a wá pílèsì ọwọ́ wa a gbọ́wọ́ lé ojú wa orí wa your face ojú ọwọ́ wa láàrin ọwọ́ yẹn a wá ṣe bisimilahi allahu akbar a wá kíìsì ẹ lightly a rọra kíìsì ẹ fẹ́ẹ́rẹ́fẹ́ àwọn àfáà mi gan sọ fún ẹ pé ohun tó dáa jù ni pé ká kíyèsí Hajar al yẹn gangan tá a bá ní chance tá a bá ní àǹfààní bẹ́ẹ̀ àmọ́ tá a bá wà lọ́ọ̀kán tá a bá rí bí Hajar al yẹn dé tá a bá ti wà lọ́ọ̀kán bẹ̀ tá a bá ti débẹ̀ á wà fọwọ́ wa á gbọ́wọ́ wa sókè á wà fi kíyèsí ẹnu wa lẹ́ni tí ń túmọ̀ pé ó débẹ̀ náà gangan ni nínú àwọn àdúrà tí Sayyidina Ali tó ní a lè ṣe nígbà tí a bá ti ń débi ajára làásùwàd yẹn ó ní bisimilahi wàlláhu akbar allahumma imanan bika wa tasdiqan bi kitabika wa wafa'an bi ahadik wa tiba'an li sunnati nabiyyika muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àdúrà tá a tún máa ṣe òun ni la ilaha illallah ká lè máa ṣe àsálàtù fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ọmọ ọ̀nà tá a fẹ́ gbára wa ni pé Àti dé Hajar al-Aswad yẹn máa ń nira lọ́pọ̀lọpọ̀, ká má gbìyànjú àti kó ìnira bá àwọn alálàájì yòókù pé a fẹ́ fọ́ọ̀sì ara wa mọ́ tira wa débẹ̀, tá a bá ti ń bẹ lọ́ọ̀ọ́kán tá a ti ṣe bá ti wí yìí, ó ń dà gẹ́gẹ́ bíi pé a ti súnmọ́ bẹ́ẹ̀ a ti wà ńbẹ̀ náà ni. Hajar al-Aswad, Rukn Yamani, Multazam yìí, àwọn ibi tán ti fi pẹ̀fíìmù sí tí ó máa run àwọn àdídùn tó dáa. Béèyàn bá dé Rukn Yamani níbi kọ́nà yẹn tó ń proceed lọ síbi Hajar al-Aswad, bá a bá láǹfààní àti súnmọ́ bẹ̀, á wá fọwọ́ kàn án pẹ̀lú ọwọ́ ọ̀tún wa, á fọwọ́ ọ̀tún wa fi kàn án, àbọwọ́ méjèèjì á wá ní Allahu Akbar, Allahu Akbar. Súnnà dẹ̀ ni ká ṣe àdúà yìí tá a bá ti dé rúkúnù yàmánì yìí àti hajaral aswad wípé Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Rabbana Rabbana حسنة في الدنيا حسنة في الآخرة حسنة وقنا عذاب النار bàbá wa parí tọ̀wáàfù yìí tán a wá yan rákà méjì ní pòsíṣàn maqam ibrahim ibi tí maqam ibrahim wà kéèyàn gbìyànjú láti ṣe náfìlà láti yan náfìlà méjì ń bẹ ó dáa púpọ̀ àmọ́ tá a bá láǹfààní àti yan náfìlà náà ń bẹ a nínú mọ́ṣáláṣí Masjidul Haram bẹ́ẹ̀ náà ọlọ́run kó gbàdúrà wa. tó tá a bá ń lọ ibi tá a ti fẹ́ yan rákà méjì yìí ó dáa kéèyàn ṣàdúrà yìí pé wàtẹ́kìzó Ibrahim musalla ẹni tó bá lágbára àti awọn afọ gẹ́gẹ́ bí àwọn Hanafi Maliki wọ́n ní náfìlà méjì wájìbù yẹn ní láti àwọn ìmáàmù àti Hanbali wọ́n rí i pé ni afẹ́ èyí yòówù tá a bá rí ṣe nínú méjèèjì kò sí láì fi ń bẹ̀ béèyàn bá rí náfìlà méjì yíyàn lẹ́ẹ̀kan náà ó lè tún yàn tó bá yá súnà ni láti ka suratul kafirun ìyẹn súra one oh nine ní rákà àkọ́kọ́ bàbá fẹ́ kí rákà kejì á ké suratul ikhlas kulúwọ̀lọ́ suratul kafirun ní bisimilahi rahman rahim kúlíyà ayyuhal kafirun láàbùdùmá tàbùdùn wàlá antum àbìdùn àmà ولا أنا عابد ما أبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم واليدين قل هو الله سورة الإخلاص سورة الإخلاص هون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تبوا سلامة كي tán kéèyàn ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn náfìlà méjèèjì torí pé ààyè tádùá máa ń gbà ní kò sí èméjì ńbẹ̀ téèyàn bá ti wá yan náfìlà méjì yìí tán tó dẹ̀ ṣàdúà tán kó wá gbìyànjú kó lọ mu omi zemzem torí pé ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní omi zemzem yìí gbogbo àìsàn tá a bá lò fún gbogbo ohun tí a bá ń fẹ́ tá a bá lò fún ọlọ́run ó gbà yóò sì fàṣẹ sí yóò fi ìdẹ̀kùn sí bá a bá mu omi zemzem yìí a tún lè fi pa ojú náà kódà èèyàn lè ṣe àdúà yìí tí bá mu omi zemzem yìí allahumma inni asaluka ilman nafi'a ورزقا واسعا وعملا متقبلا وشفاء من كل داء ìyẹn ọlọ́run ọba fún mi nímọ̀ tí ó ṣe mí láǹfààní fún mi lárísìkí ìjẹ́mu tí ó gbáyè fún mi níṣẹ́ rere ṣe gbogbo iṣẹ́ tí n bá ń ṣe gbà á lọ́wọ́ mi kó wá fún mi ní ìwòsàn lórí gbogbo àrùn àtàìsàn à ń pe ibì kan ní Multazam béèyàn bá ti parí omi zẹ́mzẹ́m mímu yìí á wá lọ sí Multazam yìí tí ń bẹ ààyè kan ni tí ń bẹ láàrin Hajar al-Aswad àti Ilẹ̀kùn Kaaba, Multazam yìí kò rọrùn láti débẹ̀ nígbà tá a bá ń ṣe iṣẹ́ Hajj torí èrò máa ti pọ̀ jù. Àmọ́ nígbà míì bọ́lọ́run bá kádàrá láwọn àsìkò míì tí è ṣe àsìkò Hajj, èèyàn ó ríbẹ̀ dé. Téèyàn bá wá dé Multazam yìí, á wá gbọ́wọ́ sókè débi orí, èèyàn wá súnmọ́ ibi wọ́ọ̀lù yẹn, yóò fàyà ẹ̀ àti ẹ̀kẹ́ ẹ̀ súnà nábì muhammad sallallahu alaihi wasallam ni torí pé ààyè kan ni nínú àwọn ààyè tádùá máa ń tètè gbà òun níbẹ̀ yẹn kéèyàn wá gbìyànjú kó jẹ́ kádùá òun pọ̀ níbẹ̀ gan níwọ̀n bá dẹ̀ dé multazam torí èrò tó wà ń bẹ̀ èèyàn kàn lè fèsì ẹ̀ lọ́ọ̀kan ó dẹ̀ ṣàdúrà látọ̀ọ̀kan ibi tó bá wà. kábà yìí ti ń exist ti ń bẹ kó tó di pé ànábì muhammad wáyé kábà yìí ọ̀pọ̀lọpọ̀ òòṣà ni wọ́n kó síbẹ̀ tó ń jẹ́ three hundred and sixty gẹ́gẹ́ bí ìtàn ṣe olórí wọn ni Hubal wọ́n máa ń sìn wọ́n tásìkò bá ti tó ń gbà yẹn àwọn oríṣiríṣi ìran wọ́n máa wá síbẹ̀ láti wá kó àwọn òòṣà wọn síbẹ̀ láti wá kó àwọn owó síbẹ̀ àtàwọn ihò ẹran kódà ihò ẹran kan bẹ́ẹ̀ tí ìtàn fi yé wa pé ihò ẹran tí anabi wa Ibrahim pa nígbà tí ó fẹ́ pa anabi Ismail tọ́lọ́ ní gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run tọ́lọ́n fẹ́ fi dán gbàgbọ́ ìwò tọ́lọ́n wá fílẹ̀ ó yọ̀ǹdẹ̀ pé kọ́ má pa Ismail mọ́ ẹ̀ràn táwọn náà bí Ibrahim pàǹgbà náà ihò ẹyọ rẹ̀ wọ́n yọ ọ́ fi sínú Kaaba ńgbà náà àmọ́ alhamdulilayi ìgbà tí òjíṣẹ́ lànà Muhammad tí Islam wà nílẹ̀ ó di pé wọ́n kó gbogbo òṣàyí jáde kó tó wá di ìgbà náà Muhammad gan dáyé àwọn ìrandíran bàbá ńlá bàbá ànábì Muhammad ọwọ́ wọn ni kí Kaaba wa ń túmọ̀ pé àwọn ni rightful owner ni wọ́n ní àmọ́ alhamdulilayi pẹ̀lú ìmọ́lẹ̀ Islam ó wá jẹ́ pé Kàábà yìí wá di fígọ̀ ńlá ó wá di èèmọ̀ ó di èèkàn ó di tí ó di wa gẹ́gẹ́ ṣe gbogbo ẹni tó bá ṣe hajj àbí umura bẹ́ẹ̀ náà àárí lẹ́gbẹ̀gbẹ̀ àárí hijiri Ismail yàrá anabi Ismail àárí hajar al-aswad àárí maqam Ibrahim náà níbẹ̀ kó fi kó dúró ti wà kó wà pẹ̀lú ọlá la tí ọlọ́run gbé kalẹ̀ kó máa jẹ́ ìmọ́lẹ̀ ọlọ́run gbé kalẹ̀ kó máa jẹ́ oríire fún wa ọlọ́run wa bẹ́ẹ̀ kàábà kọ́ ló fẹ́ bí àbùkádà wa a máa fi àlùbáríkà ìrẹ ọlọ́run tó fi síbẹ̀ tí gbogbo millions of èèyàn ni wọ́n máa ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ wá nínú ọ̀ranyàn hajj ṣíṣe ni àwa fi bẹ ọlọ́run pé kọ́lọ́n kó ṣàánú àwa náà kó gbé wa lékè àwọn ọ̀tá kó gbé wa borí àwọn eléni ní ẹ̀dá gbogbo bí tá a bá wà kọ́ lọ́mọ fún wa ní promotion kọ́ lọ́n kó bí àbùkátà wa kó ṣàánú àwa náà ọba tó ṣàánú ànábì Muhammad tó ràn án ṣe lórí àwọn ọ̀tá kó ràn àwa náà ṣe kó kún wa lọ́wọ́. Gayi TV ìsọmọ mi ní